Allahu akbar Allahu akbar. Lẹ́lẹ́sìnà àmọ́nú wàhámìlú sọ̀lẹ̀ àti. Àjọ ní sínú fòun tí ṣiṣẹ́ rí. Nígbà tó ní bàbá olóòótọ́, ní ṣiṣẹ́ rí. Wàtàwá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإني أست بربي وربكم من كل متكابر لا يؤمن بيوم الحساب ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاتر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توافني مسلما وعلئكني بالصالحين وكذلك يشتبيك ربك ويعلمك من تاويل الاحاديث ويتم نعمته عليك كما أتم على أبويك وعلى يعقوب من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأصلي وأسلم على سيدنا محمد قاهر الكفار والفجار صلاة تقهر لنا كل ما يريد قهرنا وتجعلنا قاهرين غير مكهورين بحق اسمك يا قهار وعلى آله حق قدره ومقداره العظيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́wọ́ bá. alhamdulillah. àti dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́wọ́ bá. alhamdulillah. àwa wẹniláwà ní wípé alhamdulillah rabbil alamin ọba tá a dúpẹ́ fún mm. òun lọ́ba tó tún ní kí jimá tèmi tọ́lọ̀ tún ní kó tó sojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa kì í wá ṣe jimá mùjáládà bẹ́ẹ̀ ó wá jẹ́ jimá tí ó ní ọjọ́ bíi anabiwa Muhammad nílé léè tó já sí wípé àlùbáríkà ọjọ́ jimá nìkan lára mùmíní oore téèyàn lè jẹ tán ni béèyàn bá ṣe kòńgé ọlọ́run nínú jímọ̀ ẹyọ kan ká sọ wípé ẹni tí ọlọ́run rán sí gbogbo ayé hmm tí ọjọ́ ìbí rẹ̀ wá ṣe déédéé jímọ̀ yẹn látàná tàti tí ìjọba àpapọ̀ ti declare holiday mọ̀lúdì ṣe ń lọ náà ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n máa ń ṣe é hmm. tá a máa ń bá wọn ṣe é àtàwa náà wọ́n máa ṣe mọ̀lúdì náà ní fáá tí hmm. Ramadan ó fi dé. nítorí náà ni pé ọba tó sọ wa tó tún ní kí jimá tèmi tó tún ní kó sojú ẹ̀mí wa ọba yẹn la dúpẹ́ fún. alhamdulilayi afa ni wà ló kẹ́lẹ̀ easter gina. Hmm. àmì sókèrè májìdín hmm. bí izati milikin olúwi makani lamma amawa allahu ibadan bi shukrihi wa qala ashkuru li ayyuhal insu wal jan lókẹ́nà ìstẹ́gbìnà tó wájá sí pé tí ọlọ́run bá fún yàn láyé èèyàn ìmọ̀ àwọn ọ̀rọ̀ lọ́rọ̀ kọjá pé kéèyàn ò dúpẹ́ ni bí exact milikin ó olówe mọ̀kánì bóyá ipò kan lè yan wà pé tíyàn bá ti dé ipò kan kò yẹ kéèyàn dúpẹ́ mọ́ àbí tábí ọ̀rọ̀ bá ti gbàdáyé ibì kan kò yẹ kéèyàn dúpẹ́ mọ́ lámọ̀ àmọ̀ràn lọ ìbàdàn bìṣùkìrì hmm. ọlọ́run bá ti máa pa gbogbo wa láṣẹ wípé ká máa dúpẹ́ wàkọ́ọ̀lá sùkúrúùlì ọlọ́run ní ẹ dúpẹ́ fún mi àtẹ̀yìn àtàlùjọ́ ní mo pa láṣẹ ni pé kẹ́ ẹ dúpẹ́ ọmọ ènìyàn ó máa dúpẹ́ oore tọ́lọ́ ọba bá ṣe fún ní dèédé bó bá ti nígbàgbọ́ nínú ọba tó dá sí nítorí ìgbà míì bẹ nǹkan míì yóò ṣẹlẹ̀ hmm. èyí máa rò wípé ọlọ́run ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ah, hmm. ọlọ́run fẹ́ ṣe kí ni tẹ́lẹ̀ ẹ̀mọye tó rò wípé ọlọ́run ti fẹ́ ṣe tẹ́lẹ̀ hmm. tọ́lọ́run ò padà ṣe mọ́ àṣẹ wípé ó wù wá kí jimá bá wa láyé hmm. tọ́lọ́run wá ní kó sojú ẹ̀mí wa hmm. eléyìí náà tọpẹ́ fún wa lọ́dọ̀ ọlọ́run nítorí náà akí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri gbogbo àyè ibi tí ẹ̀ ti ń wò wá wípé a jimá lónìí lórí ètò wa náà ni a wà ní ilé tẹlifíṣàn Kaftan níbẹ̀ ni ẹ ti ń wà báyìí hmm. lórí ètò ẹkú ewu jimá kí ọlọ́run báyìí dàkú mọ́sẹ̀ jẹ́ ká sí ọ̀pọ̀lọpọ̀ jimá láyé nígbà àwọn òṣìṣẹ́ wa ń bí pátá gbogbo wọn la kí kọ́lọ́run kó sàlékún dáadáa wa lónìí hmm. orúkọ tèmi ni imam abdulrafihi ajiboye hmm. lágbàjì tí ó jẹ́ chief imam alahu wahid central mosque àti olùdásílẹ̀ tanzil islamic foundation ti ìpínlẹ̀ ondo ń bí ní orílẹ̀-èdè nàìjíríà inshallah karim nígbà tó já sí pé molud hmm. náà ni n tí à ń ṣe hmm. ọlọ́run sì fẹ́ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára ẹni tí wọ́n ń pè ní anabi muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. tó àtàkọ́lé wá sí wa ní kaftan ní àsìkò tá a wà yìí náà ni hmm. pé muhammad sallallahu alayhi wa sallam. èèyàn pàtàkì nínú ayé eh, the greatest man in the earth ẹni tí a mọ̀ wípé kò sẹ́nìkan tí ó ga jù lọ hmm. kò sẹ́ni tó lè ga tó mọ́ ìwọ ọlọ́run fi sọ fún ọ́nà alukurhan hmm. nígbà tó ọlọ́run sọ fún anáwó gbádùn a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahman rahim. lákọ̀dù mọ́nà lọ́hùn alàlẹ́ mọ̀mìnì náà ìsìgbà àṣàfihàn rọ̀ṣúlá. lákọ̀dù mọ́nà lọ́hùn alàlẹ́ mọ̀mìnì náà ìdí bá àṣàfihàn rọ̀ṣọ́lá. yẹtìlú àléhìn. ní àǹfùsì yẹtìlú àléhìn àyàtì. ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ọlọ́run ní lákọ̀dí máa nà lọ́ọ̀hún alálẹ́mọ̀mìnì ọlọ́run ní àwọn ọlọ́run kọ̀dí máa nà lọ́ àti tọrẹ fún gbogbo ẹni tí wọ́n pè ní onígbàgbọ́ òdodo mọ́nà ó yàtọ̀ sí mínà hmm. mínà nínú alukurani ìwé ọ̀rọ̀ ni wọ́n sọ pé látọ bí òsọdà káàtì kúnbẹlẹ mọnà wàlàhásà àmọ́ mọnà ọ̀rọ̀ ni Ọlọ́run lákọọdún mọnà lọhùn wàlàlùmọọmì nìyà pàápàá àwọn Ọlọ́run àti tọrẹ fún gbogbo ẹni tó bá nígbàgbọ́ lórí ilẹ̀ ayé ìsìnkú àṣàfihàn rọ̀sùnlá min anfusihim. nígbà tó náà ń gbé òjíṣẹ́ kan dìde látara wọn. yatlu alayhi ayatihi. tí ó máa ka àwọn àmì àwọn ọlọ́run yóò máa kà fún wọn. wa yuzakkihim. yóò máa fọ ọkàn wọn mọ́. wa yu'allimuhumul kitaba. wọ́n kọ́ wọn ní al-Qur'an. wal hikmata. wọ́n sì máa kọ́ wọn lọ́gbọ́n. wa in kanu min qablu lafi lọ́mọ kọ́ wọn ní àlùkọ́ yóò máa kọ́ wọn lọ́gbọ́n ẹ rí i pé ọlọ́run wà yóò alimu umul kitaba wal hikma hmm. ìyẹn ni wípé àtọ̀wọ́ ọlọ́run àti wisdom wọ́n jọ máa ń rìn papọ̀ ni. ní làbá yìí wọ́n sọ pé alhamdulillahi hmm. allazi anára lè wujuda bitọ́lì àti hẹ́rin ìbàríyà. ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó tan ìmọ́lẹ̀ sí gbogbo tí wọ́n pè ní bíbẹ káàkiri àgbáńlá ayé bitọ́lì àti hẹ́rin ìbàríyà pẹ̀lú wípé ó ní kànábì ó dìde nínú àwọn èèyàn ó ní kànábì ó jáde láàrin èèyàn hmm. kò ní kó jáde nínú màláìkà hmm. kò ní kó jáde nínú àlìjẹ̀nu kò ní kó jáde nínú ẹja kò ní kó jáde nínú eh, ewúrẹ́ hmm. kò ní kó jáde nínú màálù èèyàn ni sayyidina Muhammad sallallahu alayhi wa sallam kọ́mọ ilẹ̀ hidaya ànábì táwọn ròyìn rẹ̀ fún wa yìí mm. òun náà lẹ́nu tó já sí pé òun ni òṣùpá ìmọ̀nà kọ́mọ ilẹ̀ hidayat tí wọ́n bá fẹ́ máa mọ̀nà òun ni mọ́lẹ̀ òṣùpá tẹ́yìn ó máa tẹ̀lé láti lè mọ̀nà wàkó kábọ̀lì ìnà yàtì rọ̀bà ni yàtì òun náà tún ni ìràwọ̀ kan tó jẹ́ ẹ̀ṣà tó jẹ́ ẹ̀sà látọ̀dọ̀ ọba tó ní wá wọ́n pé ní ọgbà táwa ti ń tẹ̀lé ìràwọ̀ yẹn pẹ̀lú ìmọ́lẹ̀ rẹ̀ èèyàn ò ní sọnù láéláé misbah rahamati alimursilati ànábì náà ni àtùpà ìkẹ́ ọlọ́run èyí tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo ayé bí o bá wá sí ọlá rìsáálà tánábì gbé wá ni hmm. ṣé báyé ṣe rí náà láyé ó wà á rí gbogbo ohun tó dàrú kánábì ó tó dé ànábì ọlọ́run fún láǹfààní láti tó lápèjúwe kó tó di pé ànábì dé mm. nínú ìran lágbáwá àti nínú ayé kò sẹ́nìkan tó já sí wípé ó mọ pàtàkì àwọn obìnrin mm. ànábì ló jẹ́ kóbìnrin ó ní òmìnira tán bá bí obìnrin ní ìran lágbáwá ń jẹ́ náà lọ́hùn mm. ó pa ọmọ ẹni àbí kan lọ rí mọ́lẹ̀ láàyè làbúkọ́ ìrìn fún wa wípé wáyíṣà bushira ahadundele òrìṣà sọ́là wájú àwọn mùsùlùmí àdán wàhùn àkàsìm tá a bá ti sọ fún wípé obìnrin tó bá ti béèrè wípé irú ọmọ wo ló ń bí tó bá ti lé obìnrin ni sọ́ọ̀lì làwàjì àwọn mùsùlùmá ojú rẹ̀ ó dàrú ni yóò ah, sì wá máa bínú oh, oh. gbàtà lọ́bi wá dà lọ́bi wá ní ẹ̀yin tẹ́yìn ń bo obìnrin mọ́lẹ̀ láàyè tí wọ́n bá bí ẹ̀yin sẹ́yìn lè bí obìnrin ah, àtẹ́bí obìnrin àtẹ́bí ọkùnrin ṣe mọ̀ wípé mi tẹ́tì ẹ̀ pé orí kẹfẹ́rí dàrú yẹn yẹn nù kẹfẹ́rí ò ní ọpọlọ orí kẹfẹ́rí ò pé ah. wọ́n bá tẹ̀ já sí pé ìntó kójọ hmm. iná ní ìpìlẹ̀ ọlọ́run hmm. ẹ̀dá kò rí pípẹ́ dà níbi yìí o ah, ṣé àtàlẹ́ muhammed sallallahu alaihi wa sallam òun ni misbah rahmat al-mursilatin wa shamsi din al-islam òkan náà ni oòrùn èyí tí ń yọ tá a fi mọ̀ pé ẹ̀sìn islam ni ẹ̀sìn ni mọ̀táwà wọ́ọ̀rùn mọ̀ọ́láhùn bìlẹ̀ ìfṣì wà ní àyà ẹ̀ tó yẹ kó fún ara ọlọ́run hmm. òun ló sọ ànábì di aṣíwájú ó sì sọdá síwájú ọlọ́run bá sì ń sọ wàhálà mọ̀ká ọlọ́run fọ́kakúlì mọ́kọ́ mi ọlọ́run ó gbé ipò rẹ̀ ga ó promote rẹ̀ tayọ gbogbo èèyàn tí ó bá láyé àwọn tó lọ wájú wọn tó àwọn tó bá láyé wọn tó àwọn tí ń bọ̀ lẹ́yìn kò sẹ́ni tí ó tó àlẹ́bù Muhammad laqad manna Allahu ala al-mu'minina idh ba'atha fihim rasulan min anfusihim. يتلو عليه آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وفضله على على سائر الأنبياء والمرسلين ذوي المراتب الله Ọlọ́run á fún ó ní kó tayọ gbogbo àwọn ànábì ọlọ́run tó ti lọ látòrí ádámà tó fi dórí nuhu tó fi dórí yusa tó fi wá wá bẹ́ẹ̀ tó fi dórí musa tó fi dórí isa mm. tó fi wá dọ́dọ̀ tiẹ̀ náà fàdálà oláwà aléhìm ọlọ́run pàtàkì rẹ̀ ní wọn lórí fàkánà ilẹ̀ awalina mabda'an wàlẹ̀ ilẹ̀ ahirina khitof mm. ó ń jẹ́ ọ̀gá fáwọn tó ti lọ ó sì jẹ́ olùparí fáwọn tí ó bá láyé kò sí ànábì ọlọ́run kan tí ó tún wá lẹ́yìn ànábì náà hmm. nítorí náà ni wípé níta afẹ́fẹ́ kó yé àwa tá a jọ jẹ́ mùsùlùmí hmm. àtẹ̀ntì ẹ̀sẹ̀ mùsùlùmí náà ni wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam èèyàn pàtàkì ni nínú ayé kódà táwa tún déwájú ọlọ́run èèyàn pàtàkì náà tún ni hmm. táwa wọn máa sọ wípé èèyàn jẹ́ èèyàn pàtàkì a máa wá ìtàn rẹ̀ sí ọ̀nà méjì a máa wá ìtàn rẹ̀ sí ọ̀nà mẹ́ta ìyẹn ló jẹ́ kí n lọ sí ọ̀dà fún àwa ará ilẹ̀ India hmm. èyí tí ń ròyìn ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìkan lára àwọn fìlọ́sọ́fà wọ́n sọ báyìí wípé ẹni tá a wí hmm. kò rọrùn fún wa láti pé a máa ròyìn rẹ̀ màrífà tó sàṣìyá bìkúnìjà wà níbi à pé ká sọ pé a máa ròyìn rẹ̀ pẹ̀lú gbogbo bá a bá ti mọ̀ kò sí bá ti lè ròyìn rẹ̀ tó kò lè jẹ́ nǹkan kan lára bọ́lọ̀ ti dà. sọ àtẹni tá à ń rẹ̀ yìí tó nígbà míì tó máa ń sọ̀rọ̀ ànábì hmm. àwọn èèyàn mọ irú quality tí ó wà lára rẹ̀ hmm. tó fi yàtọ̀ sí gbogbo àwọn ànábì ọlọ́run tó kù àrínú àwọn ànábì ọlọ́run tó yẹ pé ọmọ rẹ̀ nìkan lọ́lọ́run rán sí àrínú hmm. àwọn ànábì ọlọ́run tó yẹ pé ìyàwó rẹ̀ nìkan lọ́lọ́run rán sí àrínú àwọn ànábì ọlọ́run tó yẹ pé àdúgbò rẹ̀ nìkan lọ́lọ́run rán sí àrínú àwọn ànábì ọlọ́run tó yẹ pé local government ẹnìkan lọ́lọ́run rán sí àrínú àwọn ànábì ọlọ́run tó yẹ pé state ẹnìkan lọ́lọ́run rán sí ẹgbẹ́ ànábì ọlọ́run tó yá sí pé ó ní wà ní ọlọ́run ìrẹsẹ́ nìkankan hmm. bọ̀ tó mọ̀ pànábì ọlọ́run iṣẹ́ náà orúkọ rẹ̀ sì wà ní orúkọ àwọn ànábì hmm. ọlọ́run lákọ̀dé mọ́nà lọ́wọ́ ara lè mọ̀ mí. ìdí bá a ṣàfihàn rọ̀ṣọ́lá mi àǹfọ̀ṣẹ́hìn yẹtìlú àlẹ́yìn tábà wà wàyọ̀ àlímọ̀hún kìtàbà wàlẹ̀ hìkìmọ́tì. وإن كانوا من قبل لفي ضلال مبين لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليه آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين والذي أرسل رسوله بالهدى ودين الحق ليسئر أول دين كله هو الذي أرسل رسوله والذي أرسل رسوله بالهدى ودين الحق بالهدى ودين الحق ليسئر أول دين كله ليظهره على دين كله وكفى بالله شهيدا وكفى بالله شهيدا wàkàfà bíláì wàkìlá wàkàfà bíláì ṣẹ̀hídà wàkàfà bíláì ṣẹ̀hídà. bẹ́ẹ̀ mọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. alábùwà Muhammad ó jẹ́ nìkan tó yẹ pé khayrul haliki fìtò fúlìyàtìhì nígbà tí ń bẹ ní kékeré kò bá wọn ṣeré rí wọn sọ pé ọmọ kékeré wọn ń ṣeré ànábì ò bá wọn ṣeré kẹrù alikiláì látìgbà tó ti wà ní kékeré hmm. ló ti dáa jù láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ wà á ti ar alimutọkirina fi ṣàbàbíhì nígbà tó tún wà lọ́dọ̀ hmm. ó tún jẹ́ ọ̀dọ́ tó já sí pé ó lu ayé rẹ̀ ó má kanga kì í ṣe ọ̀dọ́ tí ń da gbogbo nǹkan rú kì í ṣe ọ̀dọ́ tí òrí bá ti ṣe kì í ṣe ọ̀dọ́ jàgídíjàgan kì í ṣe ọ̀dọ́ olè kì í sọ̀dọ̀ oní jìbìtì kì í sọ̀dọ̀ oní yahoo kì í sọ̀dọ̀ kidnapper kì í sọ̀dọ̀ fọ́ gbogbo jákujàku táwọn ọ̀dọ́ máa ń ṣe alọ́wà muhammed bá wọ́n ṣe. wà á ń jábàlì bàbí ìyá ti fi kàwé láti hì ó tún wá jẹ́ ẹ̀ṣà nígbà tó pé ọmọ ogójì ọdún wà á sì ádá náà sì fi ayọ̀ àti hì ó tó fọwọ́ kékeré tó fi mú ayé ayé tó kálukú mú kankan kan bí ìgbà tó já sí wípé àníkú òun bẹ̀ mọ́ yìí ayé tó yẹ pé ẹlòmíín wá tó yẹ pé ó ti di ọ̀tá ọlọ́run níbi ayé tí ń wá yẹn kò àfi tí ò bá kú nìkan ló kù ní òní wọná hmm. nítorí pé ó ti ṣe ọlọ́run ọba débẹ̀ ìṣe ọlọ́run ọba débẹ̀ rẹ̀ ni wípé ó ti kọ ẹ̀yìn sí ọlọ́run ó ti kọjú sí ayé lè tó dẹ̀ já sí wípé ayé gangan fúnra rẹ̀ kò ní fira rẹ̀ lẹ̀fẹ́ nìkan àyàfi ẹni tọ́lọ́run bá ní ká yóò fira rẹ̀ lẹ̀ fún kò sí irú eré téèyàn lè sá lórí pé mo fẹ́ dẹni ayé mo fẹ́ jẹ́ èèyàn láyé àfi tọ́lọ́run bá bá yọ̀ǹda nọ̀síìbù ni a nípìn nínú ayé náà hmm. ní tó bá jẹ́ pé rẹ yóò wá sọ́dọ̀ rẹ dèdè ẹlòmíín sáré kó kọ́lé ó hmm. kọ́lé náà tán kò sí fẹ́ǹsì kò sí géètì ó sì ti ṣe lọ́run lórí ìwọ̀nba tó rí náà káfí hmm. mọ̀ wípé ìpínlẹ̀ ayé dèdè tó bá jẹ́ pé èèyàn yóò wá sọ́dọ̀ rẹ̀ bàbá mi sọ pé ló tírí tàbí ọ̀nà sàmọ́ wàlá min ṣúrúbàtìl máì gẹ́ra rìskì làǹtẹ́jìd ó ní mi ò túrúta bẹ́ẹ̀ na sámà tó bá fò tó fò láti ilẹ̀ tó fò lọ sánmà hmm. tó wá fò láti sánmà tó tó fò wálẹ̀ mùjítà ìdàn bẹ́ẹ̀ na sàmà ìwàl àbìdì tó ń gbìyànjú káàkiri láti rí nǹkan kan láti mu omi gẹ́ẹ̀kan min ṣúrúbàtìl máì gẹ́ẹ̀kan omi gẹ́ra rìskì làǹtẹ́jìd èyí tá a bá ti kọ mọ́ wípé gẹ̀ẹ́kẹ̀ yìí kí rẹ ní o ọ̀rí gẹ̀ẹ́kẹ̀ omi tó bá di aago kan wà ní àfáàní di ò lè rí ànábì wa jẹ́ àti àdàmọ́ sì fi àyà àti hì ó jẹ́ mi tó mu ayé ní kékeré wà á dánú fi kọ̀dá yìí á dánú ti fi kọ̀dá yìí ó jẹ́ kan nínú àwọn adájọ́ ya'muru bil adli wal ihsan wa ita'i zil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'izukumullahu la'allakum tazakkarun ọlọ́run ní àwọn ọlọ́run ya'muru àṣẹ ni ká ṣe déédéé ọkọ ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ìyàwó bàbá ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ọmọ ọmọ náà ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú bàbá imam ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú àwọn jẹ̀mọ́ àwọn jẹ̀mọ́ náà ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú imam. Mm. gómìnà ó gbọ́dọ̀ ṣe déédé pẹ̀lú àwọn aráàlú aráàlú náà gbọ́dọ̀ ṣe pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ọba ó gbọ́dọ̀ ṣe déédé pẹ̀lú àwọn aráàlú rẹ̀ aráàlú náà gbọ́dọ̀ ṣe déédé pẹ̀lú ọba lákọ̀dé mọ́nà lọ́ọ̀hù. mọ́nà lọ́ọ̀hù aláìmọ́ mi níyà ìdí bá a ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين لقد من الله على المؤمنين إذ بعث فيه رسولا من أنفسهم يتلو عليه آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبله لفي ضلال مبين. Ànábì wa Muhammad àdàbùkúndọ́ fi qadaihi ó jẹ́ nǹkan tó já sí wípé ó máa ń ṣe déédéé nínú ẹjọ́ tó bá dá kì í gbé ẹ̀bi fún aláre kì í ṣe gbé àre fún ẹlẹ́bi bí nǹkan bá ṣe rí bẹ́ẹ̀ lànàbí ṣe máa ń ṣe torí ká ṣe dọ́gba àṣẹ ni látọ̀dọ̀ náà hmm. lára nǹkan tí ó sọnù láàrin àwùjọ wa lórílẹ̀‐èdè wa nínú ìlú wa tó fi dàbí ìgbà tó já sí pé àbọ́lọ́run bínú sí wa yàtọ̀ ni rárá kì í ṣe pé ọlọ́run bínú ìbínú ọlọ́run kì í ṣe nǹkan tó rẹ̀ṣẹ̀ máa sọ fẹ́nìkan pé ọlọ́run bínú gbogbo èèyàn ló mọ̀ pé ìbínú ọlọ́run lélẹ́yìí bí ìbínú ọlọ́run bá dé àtẹni tó máa ṣe àtẹni tí ò máa ṣe gbogbo wọn ni wọ́n máa sunkún gbogbo wọn ni wọ́n máa kérora gbogbo wọn ni wọ́n máa sá káàkiri tó máa forí luri tó máa fẹsẹ̀ lẹ́sẹ̀ tó máa tágbákò bà kó wá tó náà bọ̀tí eléyìí tọ́lọ́ọ̀kan ló ń fà wá létí pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ò ṣe déédéé yẹn ọlọ́run ó pè wá sákìyèsí ni kò yé ah. ọlọ́run ṣe kí ni ń pè wá sàkíyèsí àkíyèsí tọ́lọ́run bá ń pè wá sí yẹn ó fẹ́ jẹ́ ká jáwọ́ níbi àbòsí ṣíṣe torí wípé kéèyàn ṣe déédéé àṣẹ ni yáàmú ibèlè adìlì ọlọ́run ni mo parí láṣẹ kẹ́ ẹ máa ṣe déédéé níbi gbogbo nǹkan béèyàn bá níyàwó kó ṣe déédéé hmm. téèyàn bá bímọ kó ṣe déédéé kódà láàárín àwọn ọmọ náà tó yẹ pé wọ́n ló bí gbogbo wọn ò gbọ́dọ̀ ṣe déédéé èèyàn lè nífẹ̀ẹ́ gbogbo ọmọ bákan náà àmọ́ èyí tó o bá nífẹ̀ẹ́ jù má jẹ́ káwọn tó kù ó mọ̀ wípé o nífẹ̀ẹ́ rẹ̀ jù hmm. kí irú àgbákò tó bá ànábì Yusufu kó hmm. má wàá lọ bá èyí tó o nífẹ̀ẹ́ jù wọn àgbà àdánwò tó dé bá ànábì Yusufu ni wípé bàbá rẹ̀ ti nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ hmm. kó tó sọ wípé òun lálàá pé èmi wà ètò àhádà aṣára káó kàbáàn kó tó sọ pé òun lálàá àlá tó lóun òun ló kó wàhálà lẹ̀ nítorí pé bàbá rẹ̀ ti nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ bàbá rẹ̀ ò ṣe déédé láàrin wọn pẹ̀lú ìfẹ́ tó ní sí wọn. laqad manna Allahu 'ala al-mu'minina idh ba'atha fihim rasulan min anfusihim yatlu 'alayhim ayatihim wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikmata. وإن كانوا من قبل لفي ضلال مبين لقد من الله على المؤمنين إذ بعث فيه رسولا من أنفسهم يتلو عليه آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Allahu akbar Allah. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليه آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبله لفي ضلال مبين يعني، لقد من الله على المؤمنين إذ بعث فيه رسولا من أنفسهم يتلو عليه آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل láfi bọ́lá alẹ́ mọ́bìnrin. àwa sọ fúnra wa wípé wàá dálòkù dọ́ọ́tí fi kọ̀dá ìhì gbogbo ẹjọ́ tàlọ́bì bá fẹ́ dá àlọ́bì máa ṣe déédéé níbi ẹjọ́ rẹ̀ tí bá ń dá. pé ìgbà tó wà ti di wípé ìdájọ́ ń wá lórílẹ̀ láàrin àwọn èèyàn tí ò sí déédéé níbẹ̀ náà àwọn èèyàn ó máa lùsì hope lára àwọn judiciary irú ìlú yẹn wípé àtọ́wà mọ́yàn ò lè rí ìdáláre gbà ọ́ àwọn ìlú kan wà kò nídìí kó mọ̀ọ́yàn bí kéèsì ẹ̀ bá ṣe wípé ẹ̀yàn ṣe máa da fún ẹ. bẹ́ẹ̀ hmm. ni pé áàdánù fi kọ̀dọ̀ ìhì áàdánù kùdọ́ọ̀t fi kọ̀dọ̀ ìhì nínú àwọn adájọ́ tá a lè rí ìyẹn mọ́ hmm. lànà bí jẹ́ wà á ṣì dáhùn kọ́ ìdún fi dìfà ìhí àmì làákì ó sì jẹ́ ẹni tó ní akin láti lè dìfẹ́ǹdì òótọ́ ànábì máa ń dúró ti òótọ́ hmm. kò sí bí òótọ́ ṣe lè le tó ànábì ó dúró tì nínú tó rọ̀ wá lọ́rùn láyé lónìí hmm. náà ni kéèyàn parọ́ hmm. kéèyàn orí ojú ọ̀nà ẹlẹ́bàá kó sì máa wọ inú gbé lọ ní tó rọ ọmọ ọmọ ọmọ ọmọ ènìyàn lọ́rùn nìyẹn torí pé nta máa ń gbọ́ ni wípé olóòótọ́ yìí lẹ́ni kí lóye tó lóòótọ́ yìí fi lẹ́ni ni wípé ọlọ́run kò fẹ́ràn ọwọ́ ọmọ ànábì ádámọ̀ kò fẹ́ràn òótọ́ ó wá kó kó o mú eléyìí tó bá wù ọ́ nínú méjèèjì tó wá jẹ́ pé ìyẹn ní èèyàn ló ń wá máa parọ́ tó wá jẹ́ pé ìyẹn ní ọlọ́run ló ń wá máa sòótọ́ ìyọnu èèyàn pé àkáwọn ah, èèyàn lè máa yọnu sí ẹ kankan mm. máa parọ́ fún wọn mm. kẹrìndínlẹ́ máa tan ayé dìgbà tá ìdánwò fìjọba yín papọ̀ lọ́wọ́ pé òun fẹ́ kọ́lọ́wọ́ yọnu sí ọ máa sòótọ́ mm. ànábì máa ń dìfẹ́ǹdì òótọ́ ànábì sì máa ń sọ òótọ́ ànábì sì máa ń dúró ti òótọ́. wàhálà kùdùwàtì ni mùsùlùmí ànábì sì jẹ́ ẹni tó já sí pé kúdíwà ni ẹni tí a lè kọ́ṣe òun ni ìkọ́ṣe rẹ̀ ló dáa jù fún gbogbo ẹni tó bá jẹ́ alátùnṣe láyé ẹni tí ò bá fẹ́ jẹ́ kí nǹkan bàjẹ́ ẹni tó lè máa kọ́ṣe iná ní ànábì Muhammad wọ́n bọ́lá ọ̀dọ̀ pé lákọ̀dì kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarjullaha wal yawmal akhir wàdákàlà láha kẹsìràn ọlọ́run ní ó ti wà lára ó ṣe ọlọ́run ó sún àtúnà àṣànà àríkọ́ṣe dáadáa hmm. fún ogbẹ́ tó bá wọ̀ pé òun pàdé ọlọ́run níjọ́ kan àbáyé wa sọ pé wà á ra kòdù wá tí nílé mùsùlùmí náà òun lẹni tó já sí wípé ó dáa jù téèyàn bá fẹ́ máa kọpí èèyàn nínú àwọn èèyàn rẹ̀ ẹni tó lè máa kọpí mẹ́là nàbí Muhammad wà á ra húṣùwà tó nílé mùwà bíi náà ó sì jẹ́ àríkọ́ṣe dáadáa fún gbogbo àwọn ẹni tí wọ́n ń tọ́jú ọmọ náà ti ń tọ́jú ọmọ nínú wọn làwọn àfa wà àwọn màálì hmm. wọn máa kọ́ ọmọ kí hmm. báyìí lọ́lọ́run fẹ́ báyìí lànà bí sọ náà ti ń tọ́jú ọmọ làwọn tíṣà wà hmm. báyìí lọ́lọ́run fẹ́ tẹ́ bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tán ẹ̀kọ́ wọn ní múra kan lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe lè lu ayé kì í ṣe ẹ̀kọ́ kákan sọ gẹ̀ẹ́sì nìkan ẹlòmíì education without character is a disaster. Mm àbá kéèyàn wà kó jẹ́ pé ègbó nìkan ló gbọ́ kó má ní wà disaster ni ó padà bára rẹ̀ níbi tó ọ̀fẹ́ àmọ́ tó o bá níwà pẹ̀lú kinní o yóò tó ayégbé tó rọrùn fún ọ hmm. ẹlòmíì ìwọ̀nba nǹkan kékeré ló mọ̀ àmọ́ níwà kun ó ti wá fìwà ṣẹ̀sọ nǹkan kékeré tó mọ̀ ó wá di tó tóbi lójú àwọn èèyàn ẹlòmíì mọ̀ nǹkan tó pọ̀ àmọ́ nígbà tí òun wà ayé ò tiẹ̀ fẹ́ gbọ́ hmm. nígbà tí òun wà tí ń lọ sapá báyìí hmm. ayé ò fẹ́ gbọ́ so àti èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ àríkọ́ṣe àríkọ́ṣe gidi lànàbí jẹ́ kì í ṣe àríkọ́gbọ́n àríkọ́ṣe lọ́dún sọ wáyé pé húṣùwàtún ni mo rọ̀ bí nà gbogbo àwọn tí ń tọ́jú èèyàn láì tẹ́ wá fẹ́ wo pé ta ni irú mọ́bẹ̀lì wo ni mo wá kò sí irú mọ́bẹ̀lì tó wá láyé tó lè rí lára ànábì Muhammad náà. laqad manna Allahu 'ala al-mu'minina hmm. idh ba'atha fihim rasulan min anfusihim yatlu 'alayhi ayatihi. ويزكيها ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين نعم اكتسى الله تعالى بكل خلق نبي الله وبا ó pẹ̀lú àwọn. lẹ́kọ̀dí máa ń nà lọ́ àlàlẹ́ mọ́mìnira ìdí bá a ṣàfihàn rọ̀ṣúlá mi àǹfùsìhàn wẹ̀tìlú alẹ́ yìí ayátìhì wọ́n yóò ṣàkíyàn. ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل kàwé Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Allahu akbar Allahu akbar. بسم الله لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليه آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبله láfi ìbọ̀lá alẹ́ ìmọ̀bí. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ìtàsà ọ̀làwọ̀ bí kò lè kólókè nàbí. àwọn ìwà tó rẹwà tó rẹwà tó rẹwà iná ló wà lọ́dọ̀ rẹ̀ mm. bí kéèyàn lóòótọ́ mm. bí kéèyàn ní àmọ́nà kéèyàn ṣe trust bí kéèyàn ní ẹ̀mí ìforítì mm. bí kéèyàn ní ẹ̀mí ìfaradà. Mm bí kéèyàn ní sùúrù bí kéèyàn lè tọrẹ kéèyàn má jẹ ahun bí kéèyàn jẹ ẹni tí ó máa listen sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ bí kéèyàn jẹ ẹni tó já sí wípé ìṣòro táwọn ọmọlẹ́yìn bá ní tí wọ́n bá tí ì rí ọ̀nà àbáyọ hmm. yóò dàbí bàtà nàbì níṣòro náà ni ìtàsà ọlọ́ọ̀bì kúlùkúlùkì nàbì gbogbo àwọn ìwà tó dá ìwà tó dá iná ló wà lọ́wọ́ ànábì Muhammad wàhálà sàwọ́ bí iná yá bọ́lọ́run ti wá ṣàlẹ́ṣà yẹn ọlọ́run tó wá ń sọ kò fílẹ̀ fáwọn ọ̀tá hmm. ẹgbẹ́ ohun tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ pẹ̀lú àwọn ará mẹ́kà bí wọ́n ti dọ́gbọ́n tó tí wọ́n dètè tó tí wọ́n sàṣì tó tí wọ́n fẹ́ pa gbogbo ìjọ táwọn ìfẹ́ jáde kúrò mẹ́kà nígbẹ́ náà wọn náà jẹ́ kó yẹ wípé àwọn èèyàn ìwọ̀n ẹ̀rú dáadáa rù ẹ̀ hmm. tó ní kí Sayyidina Ali lọ́sùn sí ibi orí bẹ́ẹ̀dì tí mo sùn sí wọn aláwọ̀ ọ̀tá wa ń ta ọlọ́run ìjọ ọ̀nà ọlọ́wà ní ọlọ́wà sọ swatò yàsìn kalẹ̀ fún lọ́ọ̀kẹ́ ìwọ̀n ke ìwọ̀n ke ó wá kéde bíi pé wàjẹ́ alinaminde ni èdè him sadan wàmín halifihim sadan fa agṣe iná hum fa olayusihim ó wá kéde bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀tá tí wọ́n wà ń tàwọn pátá ọ̀kálùkù wọn wá sùn nígbà táwọn wá fẹ́ jáde àrẹ́wà rò pé ká lè mọ̀ wípé inú ilé náà láti jáde ó wá bu yẹ̀pẹ̀ ó bu sórí ẹlòmíì ó bu yẹ̀pẹ̀ ó bu sáyà ẹlòmíì ó bu yẹ̀pẹ̀ ó bu sétí ẹlòmíì ó bu yẹ̀pẹ̀ ó bu sójú ẹlòmíì láti kó lè jẹ́ àmì fún wọn hmm. níbi tí wọ́n tí wọ́n gbèrò láburú sí dé wọ́n kálukú kó ìbọn gbogbo ìran tó wà mẹ́kà wọ́n ní ẹ jẹ́ kí gbogbo akájọ gbó palẹ̀ kan náà tí hmm. àtàwájọ gbó palẹ̀ kan náà kò sẹ́nì kankan tí wọ́n bá fa ẹjọ́ àti ọ̀pọ̀ gbogbo alájọ pa. Allahu Akbar nínú wàhálà yẹn lànàbì ti jáde lọ ló hmm. ti jáde lọ sí ìlú Medina hmm. gbà tó wá di wípé àwọn kèfèrí ni tí wọ́n wọlé hmm. tí wọ́n wá bá Sayyidina Ali Sayyidina Ali kan lára àwọn ọmọ ògbúkú kèfèrí ni wọ́n fọ́ ọmọ rẹ̀ gbọ́ rẹ̀ wọ́n ti ṣí ilẹ̀ nìyẹn àrásàwọn láòbí ìnà ìyá tìhì bọ́lọ́run ti sàlẹ́sà tó ọlọ́run ò fìgbà kan kájú sọ̀rọ̀ kúrò lára ànábì wà á fásá obìnrin àyàtì wà á yádà òun bí gàwá ní. ọlọ́run a ti fi nǹkan a ti fi wọn a ti fi dí ọkàn wọn a ti fi dí ojú wọn nítorí pé àkọọ́lẹ̀ ti wà yí wọ́n ó jẹ ìyà naam. lẹ́kọ̀dí mọ́nà lọ́wọ́ alálẹ́mọ́ mi ní náà ìfibà àṣàfihàn rọ̀ṣúlá mi àǹfùsìhàn yẹtìlú àlẹ́yìn àyàtì wọ́n yóò ṣe kí ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين pàtàkùn jàkáìhì àti bí ọgbẹ́ rẹ̀ bó ṣe mú tó wà ọdúnrún ìbàdí àtàwọn nǹkan táwọn èèyàn ò ṣe rí tànàbí máa ń ṣe àwọn nǹkan tẹ́nìkan ò ṣe rí àwọn ibi tí ò sí nǹkan kan nígbà tànàbí mẹ́kà ìlú téèyàn kọ́kọ́ kàn kéèyàn tó lọ sínú kéèyàn tó lọ sínú Medina gangan ibẹ̀ náà pè ní Kuba wọn kọ́ kọ́ mọ́sálásí kan síbẹ̀ náà kò sí mọ́sálásí kankan bẹ̀ àkọ́kọ́ ibi tí wọ́n ti kọ́kọ́ kí jimá láyé nù hmm. lórí jẹ́ pé gbàtà náà bí dé Medina mọ́sálásí náà lànà bí kọ́kọ́ kọ́ á rí i pé gbogbo ibi tó wá dé tọ́lọ́ yìí náà ní máa Ni máa ń ṣe kíni ní máa mm. jọba lérẹ̀ torí mọ́sálásí kì í ṣe pé èrò nìkan náà ní ká lọ kí n bẹ̀ mọ́ríkàzó mm. taalim ibi tí mọ́sálásí ti bẹ̀rẹ̀ nìyẹn mm. gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tá a bá fẹ́ fún àwọn mùsùlùmí inú mọ́sálásí ni wọ́n fẹ́ strategize ni wọ́n fẹ́ ṣe nǹkan kan ní inú mọ́sálásí ni àwọn bó láti rí ìyọ́nú ọlọ́run bó láti jẹ bó láti mu inú mọ́sálásí náà ti ń pílànì ẹ̀ ẹ wo owó táwọn ẹgbàá dé yóò ọkọ̀ mọ́sálásí náà pé ní mọ́sídìí Kúbà lànà fi máa ń wá láti Mẹ̀dínà tí ó wá sí masjid okuba yẹn ní gbogbo ọjọ́ àlàmísì láyé àwọn ọ̀pọ̀ ẹni tó bá wá sí mọ́sálásí yẹn tó bá yẹn náfìlà rákà méjì ó ṣe déédéé ẹni tó ṣe òmùra fún ọlọ́run nígbà tó dé Medina náà mọ́sálásí lọ́wọ́ ọkọ ìyẹn ni kòdóró bàdí ìhàtìhì àwọn nǹkan táwọn èèyàn ò ṣe rí lànàbì máa ń ṣe wàkúwàtò ìrádá tìhí àti tí ń kìnìún ẹ̀ bó ti máa ń ní agbára tánàbì bá ń ro nǹkan nǹkan yẹn ti rí bẹ́ẹ̀ hmm. nǹkan tí ò bá ní rí bẹ́ẹ̀ ànábì èrò quwwatu irada hmm. ọlọ́run nìkan ló ní ó wá fún ànábì náà tánàbí wá rò pé ó yẹ kọ́nà là ń bì ọ̀nà ó sì là tó wá rò pé ó yóò dí ọ̀nà yóò sì dí wọn lè lé wa bá wọn sì lè lé wọn bá a rí wọn sì rí hmm. hmm, sọ àwọn gbogbo àwọn nǹkan wa Muhammad nìyẹn wa nínú nǹkan tí ń ṣe hmm. sọ̀rọ̀ mi yé kéèyàn nígbàgbọ́ nínú nǹkan tí ń ṣe tó yẹ pé téèyàn bá ti ànábì bá ti make up mind ẹ̀ lórí nǹkan kan kì í tún padà mọ́ hmm. ànábì yẹn sọ méjì nínú ọ̀rọ̀ hmm. tánàgbà ní là là ni tó bá ní nam nam ni wàlíìmọ̀ já níbi yìí ànábì jẹ́ ní tó kóyàn mọ́ra ó jẹ́ ní tó ṣe kí ni ó jẹ́ ní tó kóyàn mọ́ra àtẹrú àtọmọ lànàbì dàpọ̀ wátàmọ́ sùkìhí bilhaki àti nígbàgbọ́ nínú òótọ́ rẹ̀ wà ìkọ́mọ̀tò adìlì àti máa ṣe déédéé fàkànà hẹ́rà kódùwátì lè náà sí jẹ̀míhà. gbogbo àwọn kárátà tá a kà kalẹ̀ yìí hmm. òun ló jẹ́ ká náà bí jẹ́ hẹ́rà kódùwátì ẹni tó lóore jù tá a lè kọ́ṣe tá a sọ oríire látara ìkọ́ṣe rẹ̀ hmm. fún gbogbo tí wọ́n pè ní àwọn èèyàn hmm. láyé anábùwà muhammad. sallallahu alayhi wa sallam. na'am. laqad manna Allahu ala al-mu'minina. إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليه آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله kó wá wọlé ìyá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam kó wọlé. Eid el Maulud tọdún tó ṣojú mm. ẹ̀mí wa ọlọ́jà kí tẹ̀mí náà ṣojú ẹ̀mí wa ọlọ́run jimá tèmi tọ́lọ́ ní oṣojú ẹ̀mí wa lọ́jọ́ kí tẹ̀mí náà oṣojú ẹ̀mí wa gbogbo àwa tá a jọ wá sínú ilé òmóòmáwòrán wa yìí kọ́lọ́run kó má ṣàfisọ rẹ̀ sọ wa ilé iṣẹ́ tẹlifíṣàn Kaftan náà ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run jẹ́ ó túbọ̀ máa lọ òkè sí ọlọ́run gba àwọn tí ń ṣètò ńbẹ ọlọ́run bá dúró pẹ̀lú wọn ọlọ́run bá kọ́ wọn mọ̀ ṣe ọlọ́run bá dúró وأخرجني مخرج صدق واجعل من لدنك سلطانا نصيرا وستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته الله أكبر الله lẹ́lẹ́sìnà àmọ́nú wàhámìlú sọ̀ọ̀lì àti òní sínú òfò tí ṣiṣẹ́ rẹ̀. lẹ́gbàá tó ní bàbá tán ní ṣiṣẹ́ rẹ̀ wàtàwá sọ òbèlè àgbẹ̀. Kaftan TV la wa ń wò Kaftan TV kárí ayé. Mm. Kaftan TV la wà ń wò ó ṣe ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Captain television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ ń bí àwa la sọ ẹ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò ó nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà la èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ ẹ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. Kaftan TV is the best kápolówó ọjà kájé ó búgbájẹ́ ẹ o Kaftan TV là wà ń wò ó. Kaftan TV yìí kárí ayé Kaftan TV là wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo Kaftan TV. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.